وخير الأدي أدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أقف وبارد الله سبحانه وتعالى tó tún أروي ìjókòó wa ní àárọ̀ yìí ní orí ìdánilẹ́kọ̀ọ́ wa lórí tíra tí ń kà lọ alwajiz ṣókí fi aqidati salaf as-salih tó jẹ́ lórí àdìọ́kàn ìròrí àti bí tó ń àgbọ́yé àwọn baba ńlá wa tó ti kọjá lórí dáadáa alùsùnà tó lè jẹ́ pé wọ́n ni àwọn ni àwọn tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà bá a ṣe lo Quran ní lílò tó jẹ́ wípé bí ọlọ́run ọba ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ìyapa sí bẹ́ẹ̀ èèyàn ò tí ì ṣiṣẹ́ nìyẹn kọ́lọ́mù ṣe àṣedànù wọ́n jẹ́ máa tó lè jẹ́jẹ́ pé àwọn ni jama ọ̀la gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú gbogbo gba ìgbìyànjú wa kó dá lórí ìṣesí àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ tí wọ́n jẹ́ jama ọ̀la yìí torí wípé kí ni tíṣe sí èèyàn ìròrí èèyàn àti ìgbésí ayé èèyàn tó bá jọ tiwọn lára bẹ́ẹ̀ ni èèyàn ó ti rí èrè ń jẹ mọ́sá jẹ́ kí a wá sọ kan ìròrí wọn dálé ìṣesí wọn dálé a wá ní láti parí àwọn kankan bẹ tó pé ìgbìyànjú èèyàn tí èèyàn ò bá tó yára jẹ́ ntí ẹ̀dá ò ẹ̀dá ò tètè mú wá tọ́dẹ̀ jẹ́ yí pé wọ́n máa ń ba iṣẹ́ èèyàn jẹ́ kọ́lọ́n bá má ba ṣe wa jẹ́ láti ṣọ́ àwọn òróǹro inú ẹran báyìí a gbọ́dọ̀ mọ àwọn arú nǹkan báyìí náà. النهي عن الفخر والخيلاء نعم ìmàkúraró ìkọ̀ fún fáhàrí ṣíṣe ntí máa ń bí fáhàrí ó lè jẹ́ látara wípé èèyàn jáde nílé kan ilé ọlá ó lè jẹ́ ilé ìmọ̀ ó lè jẹ́ ilé àpọ́nlé ó lè jẹ́ ilé ọrọ̀ kọ́ wa máa wò wípé. a òun jẹ́ bákan tọ́jẹ́ pé látara pé òun jẹ́ bákan yìí yọ́ máa wò yí pé kò sẹ́ni tó lè bóun sọ̀rọ̀ kò sẹ́ni tó lè tí fi máa jẹ́ wípé í máa bí tó tẹ̀lé ọ máa ń bí ọ máa ń bí ẹni lójú. ìgbéraga àtijẹrẹ ni lójú sí wẹ̀ àwọn àrùn méjèèjì ni ìmọ̀ abaṣẹ́ ẹ̀dá jẹ́ ni ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣe kìlọ̀ ó ní inna allaha awha ilayya an tawadda'u allah subhanahu wa ta'ala ó sọ wahyu kalẹ̀ sí mi fún mi wípé kí n sọ fún yín gbogbo yín ẹ̀ra ẹ̀rẹ̀ra yín lẹ̀ ọmọdé ni àgbà yín ni àáfàá yín ni ọmọ kéwù yín ni ẹ̀ra ẹ̀ra yín lẹ̀ ẹ má wù gẹ̀ ẹ má jọra yín lójú ẹ má ṣe fáàrí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wá sọ pé àtàlà yafkhar ahadun ala ahdi kẹ́nìkan kọ́ má máa ṣe fáàrí lórí ẹnì kejì gbígbè tí à ń wò wípé èmi jẹ́ báyìí ìwọ jẹ́ bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní ó ṣe ìkìlọ̀ eléyìí torí pé kíni fáàrí yìí máa bí nǹkan kejì tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ṣe kìlọ̀ rẹ̀ ó ní wala yabghi ahadun ala ahad kí ẹnìkan nù yín kó má ta lu iyì àpọ́nlé àtẹ̀yẹ ọmọlàkejì tí èèyàn bá ti ń wòye pé òun jẹ́ nǹkan látara fáàrí àti má ẹ̀tọ́ àpọ́nlé ẹ̀yẹ ọmọlàkejì láti fún un kò ní sí fún un látara bẹ́ẹ̀ ìyí máa bí kọjá àlà àti wo ọmọlàkejì ní bíntín tí yóò bí wípé kéèyàn má fẹ́ fún un lẹ́tọ̀ọ́ rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó tún ṣe ìkìlọ̀ ó ní la yantahiyanna aqwamun yaftakhiruna bi abaihim alladhina matu àwọn tí wọ́n ń fi baba ńlá àwọn tí wọ́n ti kú tí wọ́n ń fi yangàn àwa lọ́mọ alágbájá àwọn lọ́mọ àwa lọ́mọ làkàṣègbè kí wọ́n dáwọ́ bẹ́ẹ̀ dúró nítorí pé kí ni ìmáàmà dáwọ́ báyìí dúró ó máa ń bí ìparun fún yàn tó jẹ́ pé ibi tí èèyàn ò dé ntẹ́yìn ò jẹ́ èyí ó gbéra rẹ̀ síbẹ̀ òjíṣẹ́ mẹ́sàlá aláṣẹ́lá wa sọ fún ayé pé ṣé ẹ rí àwọn bàbá bàbá téèyàn lè máa fi yan gàì ọ̀kan nínú méjì ni innama hum fahmu jahannam tó bá jẹ́ pé àwọn bàbá bàbá tí wọ́n ti lọ nípele nípele lọ́ọ̀ni tí wọ́n yìí ṣe olùgbàgbọ́ òdodo wọn ò gbẹ̀sìn níbo ni wọ́n wà iná torí pé wọ́n ṣẹ́ni ọlọ́run ọba òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá wọn sọ pé bàbá bàbá tán ti jìnnà tí ẹ̀ ń fi yan gàn yìí kò sí bá mi ò bí wọ́n ṣe jẹ́ ni wípé èédú jáànámà ni wọ́n ti jẹ́ tí wọ́n bá wá tí ṣe èédú jáànámà bóyá torí pé wọ́n jẹ́ ni ọlọ́run ọba wọ́n gbìyànjú òjíṣẹ́ ńlá sàlàsílàm ní awla yakunanna ahwana ala Allah min al-ju'd alladhi yudhidahu al-khizr qur'a bi anfihi tàbí wọ́n jẹ́ ntọ́jẹ́ yìí pé ọyẹ pẹrẹ ju ti yínmúyínmú ń fi mí gbé lọ kí ni yínmúyínmú fi mí gbé ìgbẹ́ tọrẹ ntí a sin tọ́wọ́ ànú sàárè kí ni ntí ó ntí ó tẹ̀lé ọ̀rọ̀ yóò máa rà ní tọ́jẹ́ pé tá a bá ní ká tù síta kò sẹ́ni tí ó dùn níbẹ̀ gbogbo bọ́ bá a bá ṣe lè wò kó ká pọ́n lé kárò yìí pé ó bá bàrà tó àwọn ẹ̀dá mi wà nínú kí ọlọ́run ọba àtọ́lá rẹ̀ Allah subhanahu wa ta'ala yóò preserve wọn yóò ṣọ́ wọn ní ti dáadáa wọn ò ní jẹranu sáré ní ti dáadáa kọ́lá wọn sá ṣe alọ́kan nù wọn èyí ò ní pé wọ́n ṣọ́ra fún ìtasí òfin ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ní gbogbo ìgbà Allah subhanahu wa ta'ala ó fi ṣe karama fún wọn bó ṣe jẹ́ mu'jiza ọba adẹ́dàá Allah subhanahu fún àwọn anábì rẹ̀ torí òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní al ahya'un fi quburihi yusallu àwọn ànábì ọlọ́run ọba wọ́n ń bẹ nínú sàárè wọ́n ń sẹ̀mí ń bẹ̀ wọ́n ń kírun ìgbésí tí wọ́n ń gbé bíbẹ tí wọ́n ń gbẹ́nu sàárè ń pẹ̀lú ìgbésí wọn kìí ṣe ìgbésí tọ́jẹ́ yìí pé ọ̀pọ̀lọ́ lè gbé. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n kírun nínú sàárè irú òun ni wọ́n kí kìí ṣe ń tí ọpọlọ lè gbé àwọn ẹ̀dá ọlọ́run ọba mi wà torí pé wọ́n dúró tọ́lọ́run ọba dáadáa Allah subhanahu wa ta'ala ó wá fẹ́ pọ́n wọn lé wọ́n lè gbé wọn sínú sàárè bẹ́ẹ̀ kó jẹ́ wípé bí wọ́n ṣe gbé wọn sí sínú sàárè wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe wà látara ìrántí ọlọ́run ọba ìdúró déédéé tí wọ́n dúró láyé Allah subhanahu wa ta'ala wọ́n máa ń fìyàn ṣàpọ́nlé fáwọn kan bẹ́ẹ̀ náà ló dẹ̀ fi máa ń ṣe ìyà fáwọn míì kọ́lọ́wọ́n yà wáyà yìí. fìràhún lánàtúlá àléhi digbidigbi nbẹ̀nbẹ̀ láti máa jẹ oró yà látàyé ń bí títí títí jọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà. kí ni túmọ̀ eléyìí ó ní wípé ìgbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wáyìí ó ní ká máa wò ìgbẹ̀yìn yìí bákan náà ń gbogbo wa àtolówó àtọlọ́lá àtẹnitónípò àtẹnití wọ́n bí ire àtàwọn tọ́jọ́ yìí pé àwọn ò pé bọ́yá ìpìlẹ̀ wọn bí wọ́n ṣe bí wọ́n rí bákan níbo ni ó jẹ́ gbẹ̀yìn sáré ni wọ́n gbẹ́lẹ̀ ni wọ́n bo gbogbo wa mọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó wá ń ṣe ìkìlọ̀ fún wa wípé. إن الله qad azaba ankum ubayyatal jahiliya àwọn àléébù pé bóyá lágbájá rí bákan làkẹ́sìpé rí bákan lópin ìgbà tíyàn bá ti jẹ́ mùsùlùmí ó ti kú o bó bá jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ níran wọn ó ní bákan tí wọ́n ti ń ṣe ó ti wá gba síláàmù nísìnyí ojú tí wọ́n ṣe ń ràn wọ́n láburú má fi wò mọ́ ojú kí ló fi wò nísìn ojú ẹ̀sìn Islam ojú gbàgbọ́ ojú iman bóyá nípìlẹ̀ bákan ni ọ̀rọ̀ wọn ṣe rí tàbí ẹrú ọlọ́run ọba kéde ẹsẹ̀ pọ́nrọ̀ ọ̀ràn òun gan fún ara rẹ̀ kó tó lágbọ̀ọ́yé wọ́n ràn wọ́n ní mọ̀ ṣe nínú kí ọlọ́run ọba àtọ́lá rẹ̀ ọ̀ adẹ̀ntọ́ lágbọ̀ọ́yé má fojú ti tẹ́lẹ̀ ń má fi wò má ti sìn ní kó o fi wò ó gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wá sọ pé wa faqra bil aba àti máa fi àwọn bàbá bàbá ńlá yín yan gàn tó o bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo eyín ti kú òun bẹ́ẹ̀ má fi àwọn wọ̀nyí yan gàn mọ́ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam ó ní láyé anabi musa sallallahu alayhi nabi na wàhálẹ àwọn méjì kan wọ́n ń fi bí wọ́n ṣe jẹ́ yẹn gan ọ̀kan ní èmi ọmọ alágbájá ọmọ alágbájá ọmọ alágbájá ọkà wọn lọ èkejì ní èmi ọmọ alágbájá ọmọ alágbájá ọmọ islam ẹ̀yìn ni wípé ó ṣe intisab ó ara rẹ̀ mọ́ ntọ́lọ́lá jùlọ tó yẹ kí èèyàn máa fi júwe ara èèyàn mọ́ èèyàn ní kíni ìjuwọ́júṣe fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba wa sọ wáhíù kalẹ̀ fún anabi Musa pé sọ fún ọ sórí èyí ó ara rẹ̀ tó fi ra àwọn òbí rẹ̀ nípele nípele sẹ́yìn tó ń fi yangàn yẹn ibi tó fi yangàn déhùn ẹnìyẹn wà nùnà yóò lè kún wọn bẹ́ẹ̀ subhanallah sọwárí èyí kejì tó sọ pé òun ọmọ alágbájá ọmọ alágbájá ọmọ alágbájá ọmọ ìsìláàmù ìsìláàmù tó júwe ara rẹ̀ mọ́gbẹ̀yìn islam wà nínú ọgbà àlìjánná ó náà lè kún ọ̀n bẹ̀ ó lè kún islam nínú ọgbà àlìjánná ló fi túmọ̀ sí wípé tí èèyàn bá ti jẹ́ mùsùlùmí àpọ́nlé ẹ̀yẹ iyì ó ti di dandan fún ọ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kó fún ọ gbọ́dọ̀ ta lu àpọ́nlé rẹ̀ iyì rẹ̀ ẹ̀yẹ rẹ̀ ọ gbọ́dọ̀ ṣàbòsí sí i kìí ṣe ẹni tí ì ṣe mùsùlùmí ó ṣe àbòsí sí o but eléyìí tó jẹ́ mùsùlùmí yìí tí ẹ pọn dandan wípé kó ṣọ́ra torí pé kí ni tọ́ ọ bá fi lè ṣe àbòsí sílẹ̀ yìí dájúdájú ẹni tí ì ṣe mùsùlùmí ó ṣe ń tó burú jù bẹ́ẹ̀ sí tó túmọ̀ sínú. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wa sọ wípé kí ni àjọ táwọn ẹ̀ka máa fi jọra wa ń tọ́jẹ́ òpìyà láàrin ẹ̀dá síra wọn innama huwa mu'minun taqiyun bọ́rọ̀ sí jẹ́ tí ò rí bá mi ẹ̀dá ìmọ̀ kọjẹ́ olùgbàgbọ́ òdodo olùpáyà ọlọ́run ọba wa fajirun shaqi tàbí òbílẹ̀ jẹ́ olórí ibú ọlọ́run ọ̀yà ọ̀yà bẹ́ẹ̀ annasu kulluhum adam gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn látọ̀dọ̀ anabi adam látara anabi adam sallallahu ala nabiyina wa alayhi láti fà wọ́n yọ. wa adam khuliqa min turab baba ńlá wa tó dẹ̀ jẹ́ ádámà yìí o níbo la ti dá ní ara látara yẹ̀pẹ̀ tí wọ́n bá yin yàgàn yẹ̀pẹ̀ ni kò fi yàgàn bákan náà ni gbogbo wa ló fi jẹ́ pé gbogbo òpò tí o bá wà nú ẹ̀ ọjọ́ lówó ni ọjọ́ onímọ̀ ni ọjọ́ ọlọ́lá ni má fi ipò rẹ yẹn gàn kọ́ wá fìdí wípé yọ wá bí gbéraga fún ọ àti ìjọra ẹni lójú tọ́ ọ bá ti ń fi yàn gàn ntí ó bì í náà ni kọ̀yẹ́lá ìjọra ẹni lójú ìgbéraga látara àgbéraga nǹkan kan máa ṣáájú kí ìgbéraga ó tó dé ìníjọra ẹni lójú self adoration tó ń fìlì pé yes àwa ni kò sẹ́lòmíì máa fà wá eléyìí ìmọ̀ bí ìgbéraga tó ti bí ìgbéraga ìmọ̀ bí bágíùn. ìmọ̀ bí kíni gbẹ́gìhùn ìkọjá àlà sọmọlà kejì torí o ò ní fojú àpọ́nlé ẹ̀yẹ iyì o ò ní fi wò wọ́n tọ́rọ̀ bá ti dà báyìí bí ìgbèyàn ń da firi iná ni kọ́lọ́hún ọ̀yà ọ̀yà bẹ́ẹ̀ kò sí aburú tí ò ní lè ṣe. والاستطالة على الخلق بغير حق ويأمرون بلزوم العدل في كل شيء والاستطالة على على الخلق بغير حق ìmọ̀ gbéra ẹni kí ẹ máa gbéra ẹni ga ìgbéraga máa yẹpẹrẹ lòmíì tí ì ṣe yàn lágbájá ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ẹ kí ni kò ní nǹkan kan lọ́wọ́ àwa báyìí àwa báyìí àwa báyìí àwa báyìí istitala alala xalki bi ghayri haqqi shar'i ó máa ń fa orí ibú tọ́pọ̀ ẹ̀yà kí n fún yín lápèjúwe kan bàbá wa sheikh abdulaziz bin baz rahimahullah rahmatawasa wọ́n sọ ọ̀rọ̀ kan ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà lẹ́yìn náà hasala ala dọ́kítọ́rọ̀ torí pé ó ti gba doctorate degree àwọn àwọn wòye pé ọ̀rọ̀ bàbá yẹn kò ìwò tó wò ní wípé ṣahada wo ni bàbá ní subhanallah kọ́dà wọn pé ṣahada tó ń ní ṣahada tó zoro ni lẹ́gbẹ̀ẹ́ ti bàbá kọ̀mọ̀ yìí pé ìwé ẹ̀rí tí bàbá ní tá a bá ní ká gbé sẹ́gbẹ̀ẹ́ tòun ìwé ẹ̀rí èké ni tòun jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ti bàbá ebi kọ́ pass exam ni láti exam àwọn amọ̀nà àwọn mawadi kan ọ̀dẹ̀ ṣe tán ọ̀dẹ̀ tẹ̀síwájú ọ̀tá àwọn ilé ìjókòó kéwú sámú láti fi ṣẹ̀sìn láti fi ṣọ́ ẹ̀sìn wọ́n dúró déédéé ọlọ́run yàn wọ́n ó polongo wọn lágbo àwọn màláíkà ó dẹ̀ ní kí gbogbo ayé máa mọ̀ wọ́n kí ni bàbá sọ wọ́n yọ bàbá léèrè àwọn kan ń ta ẹrú wọ́n ń ta ẹrú nísìn ṣáà lè ra wọn bàbá níbẹ̀ ṣáà lè lò wọ́n nílò tá à ń lo ẹrú ẹnu ká súnmọ́ ká sún obìnrin inú wọn ká súnmọ́ wọn bàbá ní rárá kò gbọ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí ó ní ẹ wo tí wọ́n bá ti pàmìtì pé kára àwọn definitely ká lè súnmọ́ wọn náà kò sí big deal ìfẹ́nu tiẹ̀ lòun fẹ́ fi ṣe hukmu kí ni ẹ̀rí ti bàbá bàbá ní alhaslu fil insan alhuriya rahimahulah rahmatu wasi'a ìpìlẹ̀ gbogbo ẹ̀dá tọ́rọ̀ bá ti délẹ̀ á dà padà sípìlẹ̀ ìpìlẹ̀ gbogbo ẹ̀dá ni wípé ọmọ ni gbogbo ẹ̀dá kò sẹ́rù ámìlù mi náà àwọn ámìlù lọ́wọ́ tó fi di pé àmúra ẹni lẹ́rú ìpìlẹ̀ wọ́n ni wal aslu fil faraj ìpìlẹ̀ abẹ́ obìnrin haramu ni àyàfi tí ó bá jẹ́ pé kí ni yìgì ṣẹlẹ̀ so ńgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ wọ́n ń ta wọ́n ń ta ọ̀rà ó fi fúri rẹ̀ láti fi tán láti fi jẹ́ pé kí ni ọ̀dà padà sí kí ni ìpìlẹ̀ rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ò rí bẹ́ẹ̀ o kọ́ a máa ta sí o kọ́ a máa mú lò kọ́ a máa gun obìnrin kọ́ a máa bá sùn rárá àfi tọ́ ọba ṣe nítorí pọ́n ọ lé gẹ́gẹ́ bí mùsùlùmí ó lè rà á ó túlẹ̀ ọ wà fẹ́ ẹ rahim ọlọ́run mi tẹ́ wá sí a bọ́tò ń torí pé kèé ṣe ń dẹ́yà kànú nínú ìwé ntí wọ́n máa ń ìwé lòun dẹ̀ òun kà kà àyíká ló ń fi ló ń fi ló ń fi mú tiẹ̀ ọ̀tọ̀ lójú tó ń fi wò tàbí ńgbà míì ara àwọn ẹlòmíì torí pé wọ́n fẹ́ lọ́ǹchì ara wọn wọ́n á máa wò yí pé rárá àwọn tí wọ́n ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọn ò ní jẹ́ àwọn ọ̀rọ̀ náà lọ àwọn ni wọ́n kọ́kọ́ máa tẹ̀ lóko náà láti ṣe kínni láti gbé wọn wálẹ̀ eléyìí ṣe sàlàfíà látara pé kí ni ẹni tó bá ṣiṣe gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú á pè padà pẹ̀lẹ́rì á wò ó pẹ̀lú tànútànú ó fẹ́ ṣe dáadáa ọkàn ṣiṣe ni ládàá tó lọ́wọ́ bá ṣe ní àlùkáwà ní fún ẹnikẹ́ni tí ó bá gbìyànjú ṣùgbọ́n tó bá ṣì í láàdá kan tọ́lọ́run ṣe ní àlùkáwọ̀ ni kọ́lọ́run mọ́ sábà fún ẹni tó bá dẹ̀ ṣe tó gúnrégé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ní ọgbà láàdá méjì kọ́lọ́run ọba kọ́ mọ́ sábà fún pẹ̀lú eléyìí ó ní wọ́n tún wọ́n sí níbi ìṣesí tí òfin ní bíbíkúbì ní sheikh sheikh na abunafillah sheikh Salih ibn Uthaymin ní a fi ń ṣe ìkìlọ̀ nínú àlàyé lórí hilyatu talib al-ilm ipe látòrí wípé o gbọ́ nǹkan kan yé ọmọ ìyá rẹ kejì ọmọ ìyá rẹ kan ọ̀gbọ́ yé má wàá sọ di iṣu tí ó fi di wípé ẹ pàdé ara yín wọn ní sálámà sálámà subhanallah kì í ṣe pé wọn ní sálámà sálámà nìkan wọn wàá jókòó lẹ́yìn eyín ni wọ́n tẹ́ bàtì ni wọ́n wàá máa jẹran rẹ̀ lẹ́yìn gbogbo dáadáa tiwọn táwọn gan náà ń ṣe wọ́n wá fi ń bì wó eléyìí ṣe ṣe sí ẹni tí ń bá ń pèpè sójú ọ̀nà sàlàfíà kí ni tí máa ń jẹ́ tí máa ń jẹ́ yẹn lógún tiẹ̀ gan ó tó rán lẹ́rù. yóò wá máa wo ọmọlàkejì tánútánú bóyá òun ọ̀rẹ́ rí tèmi rí èmi tí mo wá rẹ́rìí tí ò rí níbo mo bá dé pẹ̀lú ìròrí eléyìí kò ní bí ìjọra ẹni lójú kò ní bí fáhà ká máa ṣe fáàrí kò ní bí gbéraga kò ní bí mímọ ta sí ọmọlàkejì torí wípé ọ̀fẹ́ wọn náà fẹ́ hàn bákan la kí ni máa bí adùn tí Allah subhanahu wa ta'ala tọ́pa aláṣẹ rẹ̀ wa ya'muruna luzumil adli fi kulli shay ìmá ṣe déédéé nínú gbogbo nǹkan àti ẹ̀gbọ́rọ̀ náà kí lè rí kí ni ìdí tó fi ṣe báyìí ẹ̀já fún ní ọ̀zọ̀rọ̀ bọ́yá ó rò pé báyìí ni bọ́yá ó ń wò pé báyìí ni ló fi jẹ́ pé àwọn afa sunna àwọn afa salaf wọn èyí tètè ṣe istijal bi isdarul ahkam pé kí a kájú láti tètè ju fatuwa síta rárá wọn èyí tètè ṣe yìí wọn bára lẹ̀ wọn wò ó ti ń bẹ́ ńlẹ̀ kí làwọn ẹ̀rí ti ń bẹ́ ńlẹ̀ pé báyìí ni fún láwọn azar tó pọ̀ gan kí a tó wá wò pé àá tó bá rò pé báyìí ni o kò rí bẹ́ẹ̀ báyìí báyìí issues ni wọ́n handle kẹ̀yìn ṣe personalities àwọn tí wọ́n fẹ́ ká jọ ní torí látara bẹ́ẹ̀ ni àwọn ẹni ìṣíwájú ni wọ́n fi jẹ́ ọ̀kan ṣoṣo látara bẹ́ẹ̀ ni òjò òkẹ́ òjò ògẹ̀ lọ́lọ́run fi hàn wọ́n sí wọn láàrin látara bẹ́ẹ̀ ni wọ́n fi rí bí òṣùṣù ọwọ̀ látara bẹ́ẹ̀ ni lọ́jọ́wájú fi bá wọn táwa náà bá fẹ́ kó rí bẹ́ẹ̀ fún wa ń sìn a gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ rìn bí wọ́n ṣe rìn a rí nínú àwọn ọmọ àyà akáwọ́mọ́yà lórí ìrun akáwọ́mọ́yà ó di tí wọ́n sálámà síra wọn mọ́ sí subhanallah. bóyá ń gbà tí ń sálámà ọ̀kan ní ntòun rí tọ́jà wa sọ̀hí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu asalaamu alaykum wa rahmatulahi òun ló ń wòrè ọkọ ètò òun rí ni asalaamu alaykum nìkan látara bẹ́ẹ̀ n ò kírun lẹ́yìn ara wọn mọ́ subhanallah. so gbogbo àwọn nǹkan báyìí kì í ṣe ìṣesí àwọn ẹni retí kọjá lọ ló fi rí jẹ́ wípé a rí nínú wọn eléyìí kírun báyìí eléyìí kírun báyìí gbogbo wọn èèwò tó rí bó ṣe rí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó ṣe ó dúró lórí bẹ́ẹ̀ ó lè má ti rí tẹ́ntẹ́nì kejì rí masalẹ̀ àríyànjú àwọn salaf àwọn tó ti kọjá lọ àwọn ẹni rí tó ti kọjá lọ ó ń kírun lẹ́gbẹ̀ẹ́ ẹnì kejì rẹ̀ láàrin sájídà méjèèjì ó ń ṣe rọ́fù yẹ̀dẹ̀yìn ẹni tó ń kí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ò tí ì rí kò rẹ́rì fún ó dúró kó kírun tán ó ní jà lọ ó díwájú ta ni Ibn Mas'ud radiyallahu anhu lágbájá yìí ó kírun báyìí láàrin sajdatẹ́yì ó ń ṣe rafu yẹ̀dẹ́ Ibn Mas'ud ni a ah, bójú sẹ́nà sallallahu alaihi ń ṣe kìnnìún ní àwọn míì kíbẹ̀ ẹni tó bá kú kíbẹ̀ ẹni tó bá dẹ̀ wò ó kó filẹ̀ bẹ̀ subhanallah amúrò wá sẹ̀ torí pé ojúṣe náà sallallahu alaihi wasallam sọ pé yurfa'u li rajulin fi kulli isharati yushiru biha fi salatihi ashara asanat li kulli isbi'i hasana akọmọkọ rasulillah sallallahu alaihi wasallam fún gbogbo ọwọ́. téèyàn gbé sókè lórí ìmù yọgbà ládàá mẹ́wàá O máa ka kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ládàá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. nínú fadail mustahbat téèyàn lè ṣe lórí ìmù ẹni tí ó ṣe kò burú rẹ̀ kù bọ̀tẹ́ni tó bá ṣe yóò ṣe kí ni yóò bam bam bam bam lọ tó jẹ́ pé àwọn ni tó yẹ pé kì í tí yóò wá di wàhálà débi wípé àwọn èèyàn wá ń ṣe takfir wọ́n ń ṣe hijra ara wọn lé lórí eléyìí ìyí máa jẹ́ kí okùn ẹbí lórí dáadáa tó so nípọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá Islam wọ́n ń jà tó bá dẹ̀ ti jà ẹnu ò ní kó mọ́. tẹ́nu ọ̀bá rẹ̀ ti kú subhanallah ìgànnà ti lanu nù kò sí tí ò ní lè wọ̀ kì í sálámù nìkan nítorí ju alámù gan lọ yọ wọ̀ wọlé azbillah náà. الإنجليزيين إن شاء الله نخلص المكان مقالة بعد ما انتهينا إن شاء الله عدم التهاون بشيء من الفضائل التي رغبنا الشرع في فعلها نعم wọ́n yìí fọwọ́ píntín ọwọ́ fífúyẹ́ ìyẹn náà àwọn ẹni retán ti kọjá lọ wọ́n yìí fọwọ́ fífúyẹ́ mú nǹkan kan nínú nǹkan tó jẹ́ wípé àṣegbọ́rẹ́ ni àpọ́nlé nínú tí ṣẹ̀ríà ẹ̀sìn Islam tó gbà wá níyànjú lé lórí. مثلا صلاة الضحى kama kí sọláàtì dọ̀ha kìí ṣe yẹn nìkan òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ó ní man hafaza ala arba'i qabla zuhur wa ba'da zuhur haramahu allahu ala nar ẹni tó bá dún ní ma rákà mẹ́rin kó tó kí àyílá mẹ́rin lẹ́yìn ìgbà tó bá ká àyílá tán ọlọ́run ó ṣe ẹran rẹ̀ ní èèwọ̀ fún náà bimfada ilà ahmed tó bá ṣe ọgbàládà yẹn kìí sọ̀rọ̀ yẹn kìí ṣe yìí nìkan ó ní rahimallahu mura'a salla qabla al arba'a kíkẹ́ ọlọ́run ọba kó máa bá irú ọlọ́run ọba tó kí irun rákà mẹ́rin lẹ́yìn kó tó wọ́n pe asiri o kátó kí asiri ó múra ká mẹ́rin wá kéèké ọlọ́run ọba máa bá gbogbo eléyìí sọ̀rọ̀ àyàn but àní sọ yí pé kì í sọ̀rọ̀ àyàn ká wá gbè jùlẹ̀ àwọn ẹni rẹ tó ti kọjá lọ àwọn nǹkan tí ì ṣe ọ̀rọ̀ àyàn yìí gan tó pé fọdáìlì ni àṣegbọ́ra ẹni wọn èé fi ṣeré so àlè wa sọ pé àárí ẹni wa sálàfì ni ó àkídà rẹ̀ yanjú ṣùgbọ́n gbogbo àwọn ìbàdà tiẹ̀ kò mú ní tó serious láà àwọn ẹni retí kọjá lọ ẹ ní rí wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa mú àpèjúwe wa gbogbo gbà àtà tí Sheikh Abdulaziz bin Baz rahimahullah rahmatan wasi'a tí ń bá ń jẹun yóò máa ṣe zikir àtà lórí oúnjẹ ana ṣe àtúntò àrùn bẹ́ẹ̀ ni wọ́n máa pa kéèsì sí i. اتقوا الله حفظكم الله اتقوا الله حفظكم الله يأمر بالمعروف حتى عند الدعاء اتقوا الله حفظكم الله بين لا ما وما جو جو جكني سبحان الله الحمد لله لا اله الا الله لا اكبر ولا حول ولا قوه الا بالله سبحان الله الحمد لله لا اله الا الله لا حول ولا قوه الا بالله alama imaamu alalibani rahimahullah rahmatawasa ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n mọ̀ sọ pé ah, a àti ẹ mà gbà tí bàbá yìí ń sinmi bí ìbá ṣe pé ń kà nǹkan ń kọ nǹkan tí ọba kọ nǹkan ó dúró ní yànnà fúlà. ọ̀kan máa wọ sáfọwọ́ ahadumi na asidọ́kàyìnà àmì tùlábì ó ní lidhalika barakallahu fi waqtihi ó nítorí rẹ̀ ọlọ́run fàlùbáríkà sásìkò rẹ̀ fún àsìkò mélòó náà ló lò tí gbogbo sẹ́kúnlẹ̀ rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀ báyìí. nàfi ní athar tọ́da wọ́n jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọba ìsúnmọ́ látara gbìyànjú lójú ọ̀nà rẹ̀ kó jẹ wọ́n lógún tí wọ́n bá dá sí nǹkan wọ́n dá sí láti ṣàtúnṣe ni kì í ṣe pé láti lọ́ǹtì ara wọn là. La eléyìí pàtàkì fún gbogbo wa nínú gbogbo ìṣesí nítorí náà a ní fi àwọn nǹkan tó já ṣe gbọ́ rẹ a ní a ní fọwọ́ yẹpẹrẹ mú gbogbo ẹ̀ láàmú ní ìbádà ádẹ́dìrọ̀ ọmọ bẹ́ẹ̀ ádẹ́dì pèpè sí torí pé gbogbo eléyìí náà. okun tí Allah subhanahu wa ta'ala tó máa ń wò mẹ́dàlá kí tiẹ̀ ó fi yàtọ̀ ní dáadáa táwùjọ bá dàrú kọ́lọ́ mọ́ dàtí wàá rún bẹ́ẹ̀ náà. قال النبي صلى الله عليه وآله وسلم láti jẹ́rìí pé nta ń sọ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wa sọ báyìí pé. لا تحقرن من المعروف شيئا. má fojú di nǹkan kan nínú iṣẹ́ rẹ o. wọ́lẹ̀ o iṣẹ́ rẹ tábà iṣẹ́ rẹ lélẹ̀ ọlọ́run ọba fẹ́ má fojú di má fọwọ́ ọwọ́ yẹpẹrẹ má fi mọ̀. walaw an talqa akhaka bi wajhin talq. ìbá ṣe wípé kọ́ pàdé ọmọ ìyá rẹ pẹ̀lú títú ojú ká orí wípé hmm, lágbájá yìí nǹkan kan dà láàmú bó ti sojú yìí ojú rẹ̀ ọ̀fanimára ó wá rẹ̀ ọwọ́ arẹ́rìn si o tújú ká sùn sí o sí o ah, iná wa bójú jẹ́ báyìí sí ah, ojú yín ò ṣe bá a ṣe mọ̀ ẹ́ túká aláwa ọlọ́run bẹ̀ ọlọ́run wà ní in charge kò sí problem tẹ́ bá ti lọ́lọ́run ní gbogbo ẹ̀yìn gbà ah, yàní gan lọ́tọ̀ iṣẹ́ rí ni pé ká sọmọ iṣẹ́ rí kọ́ ọ ná rọ̀gọ̀rọ̀gọ̀ owó lójú ọ̀nà ọlọ́run ọba o lè má rí irú rẹ̀ látara pé kí ni ìdùnnú tó o mú bá ń gbà yàn tó fi mú gbogbo nǹkan fúfú yẹ bọ́ ọ bá fún un lówó gan ìdùnnú yẹn lè má bà ló fi jẹ́ pé ó pàtàkì a gbọ́dọ̀ fojú di iṣẹ́ rí bó ṣe lè wò kó kéré tó afẹ́ ọmọṣẹ́láṣí afẹ́ jáde afẹ́ ṣẹlẹ̀ eléyìí máa ń fún yẹn ní tẹ́yà kóòzù yìí máa ń fún yàn ní ìtají ọkàn tó fi jẹ́ pé kí ni gbogbo ohun tó o bá fẹ́ ṣe ọmọ yìí pé kí ni Allah subhanahu wa ta'ala ọ wà ọ dẹ̀ wà ní in charge ó nìkan là á dẹ̀ sáàdì ìyọnu rẹ̀ nìkan là á lé bá òun ló lè ṣe ó dẹ̀ ní lọ́kàn pé yóò ṣe pẹ̀lú gbọ́lọ̀ so eléyìí pàtàkì tí wọ́n jẹ́ kí gbàgbọ́ èèyàn rinlẹ̀ sí i máa mú kí ìgbáralé ọba adẹ́dẹ́ èèyàn subhanahu ala ta'ala kó tí wọ́n rinlẹ̀ sí i dẹ̀ mú kí ọ̀rọ̀ èèyàn yàtọ̀ ìṣesí ìròrí gbogbo ẹ̀ ni ó yàtọ̀ nà ní ti dáadáa. fún wọn máa ń kọ sọ́mọlà kejì ó ṣe nǹkan báyìí bóyá torí báyìí ni má rò ọmọ ẹ̀yà má rò ìròkúrò sọ́mọlà kejì bóyá ó lè ṣe báyìí bóyá ń tó fi nì níta burú kọ́gbẹ́sẹ̀ kan kọ́ pé torí kọ́ ṣe báyìí rárá fún un ní benefit of doubt kódà tó bá ṣe sí ẹ tó bá jẹ́ pé clearly aburú lélẹ̀ bóyá kọ́ mọ̀ ni bọ́yá ntọ́ fẹ́ ṣe ọgbà ọ̀dà níyàn dáadáa ọkàn fúnra wọn ni máa fún excuse máa fún ní excuse eyín fọ̀ ọ́ mọ́ ó mú ọ súnmọ́ lọ́wọ́n ọba ju wípé kọ́ wá di ọkàn burúkú lé lórí wípé kí ọba wá rí bẹ́ẹ̀ yóò wá jẹ́ ìbàlẹ́jọ́ burúkú fún ọ níwájú ọba wọ́n eléyìí gẹ́gẹ́ bí ọ̀gọ̀rọ̀ àwọn afáàṣẹ sọ ó máa ń sábà wọ́pọ̀ láàrin àwọn mùsùlùmí ẹlẹ́gbẹ́dẹ́ ní islam ò fi gbà wípé kéèyàn tún dá ẹgbẹ́ míì lẹ̀ yàtọ̀ sí ẹgbẹ́ tí ọlọ́run ọba ti fi lọ́lẹ̀ fún wa tó fòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ń ṣe adarí rẹ̀ a máa wípé a. Ah? látara wípé torí ìròrí ni wípé alákàrà kan kìí fẹ́ kẹ́lòmíì ò dín ìròrí wọn ni ìròrí gbogbo ẹlẹgbẹ́ nu nítorí náà tàbá ti gbọ́ tẹ́lẹ̀ ọ̀yá tún lọ sọ ọ̀yá yìí náà tún mú tẹ́lẹ̀ ẹ tẹ́lẹ̀ ìròrí ẹni tó bá fẹ́ ṣe yẹ̀sìn Islam gẹ́gẹ́ bí tàwọn ẹni retí ti kọjá lọ ìròrí rẹ̀ ní pé ojú sánmà ó tó ẹyẹ fò láì sí kí ni láì fagagbága wọ́lá kò sí nǹkan kan nínú ojú ọ̀nà tó o fẹ́ tara bọ̀ tó jẹ́ pé kò sí opportunity fún ọ láti rìn débi tó o bá fẹ́ dé láti tẹ̀lé ojú ọ̀nà tó yẹn jù tún àníyàn rẹ ṣe fi wójú rẹ ọba rẹ dà Allah subhanahu wa ta'ala ṣé nítorí tọ́lọ́wọ́n ọba fi jọ súnà òjíṣẹ́ sallallahu alaihi wasallam tọ́ ọ bá lo iye ọdún ànábì Nuhu láyé sallallahu ala nabina wa alayhi tọ́ ọ wá ń gbìyànjú lórí rẹ̀ o ò ní rí ṣe tán tọ́ bá tiẹ̀ jẹ́ pé látijọ́ tí wọ́n ti bí ọ ló ti tẹpá ọmọ tó ń ti ṣe ti ṣe jáde láyé ètò ò tí ì rí ṣe yọ pọ̀ ju ètò ti sẹ́yìn lọ. so máa ti jẹ́ pé ìgbé ojú rẹ ọba alẹ́ Allah subhanahu wa ta'ala lọ́n wá olùlé ẹnìkan ò lè dé ọ lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ kì í sọba alábòsí gbogbo ń tọ́ bá ń ṣe tọ́ bá ń gbìyànjú ìlọsíwájú pẹ̀lú àníyàn dáadáa yóò tọ́ ọmọ ọba lórí rẹ̀ ni yóò dẹ̀ máa rin ilẹ̀ sí ni kì í ṣe pé kọ́ á máa wọ pé ẹ jẹ́ tí wọ́n bá plot báyìí ẹ jẹ́ àwa náà mú báyìí wọ́n tún ti gbé báyìí dé o ọ̀ya wọ́n tún ti ṣe báyìí o tí wọ́n bá rí wọn ṣe kọlọ́n kọ́ fàlùbáríkà sí dáadáa fún wọn kọ́ mọ yòówá náà lẹ́gbẹ̀ẹ́ hádà kì í ṣe pé ká máa débi pé àwọn èèyàn tẹ̀jẹ́ sùsù débi wípé ìyàwó onú ilé yóò máa ṣe tẹ̀jẹ́ sùsù lórí ọkọ rẹ̀ gbogbo wọn ràn wọn ràn wọn Islam ọ̀fara wọn. gbogbo gbìyànjú ibi títọ́ wa dá lẹ́nu ọ̀wá nírọ̀ kan wọn kó o mas'ala kaminal masa'il kó rí ìyẹnjú dáadáa tọ́lásìkò tí ó fi yẹnjú èèyàn tí ó fi wá mọ̀ tí ó fi yẹnjú èèyàn ìranù ní fi ń bá káàkiri ọ̀lẹ́ àwùsọ̀lá ló fi jẹ́ pé gbogbo ìgbà èèyàn ò tiẹ̀ ẹni tí ó ń tẹ̀lé ojú ọ̀nà àwọn ẹni ró tó ti kọjá la sálàfúnà sálẹ̀ kò ráàyè fún yẹn sálàfúnà sálẹ̀ kò ráàyè fún yẹn kò ráàyè fún yẹn torí pé kí ah ìtì ń bẹ rẹ̀ níṣẹ́ ọ̀pọ̀ ju pé kọ́ wa máa yàká yàká lọ sọ́dọ̀ ẹnìkankan lọ́la kò ní táàmù fún gbogbo wọ̀nyẹn torí pé kí ni ó ṣègbìyànjú láti wá òkodoro ó ṣègbìyànjú láti mú lò ó ṣègbìyànjú láti pèpè sórí rẹ̀ gbogbo eléyìí ó ní ó ní bùkátà sí ìgbìyànjú tó gbọ̀ngbọ̀n tó jẹ́ pé àsìkò tó fún ju pé kó tún á máa lásìkò kan láti máa fi ráre máa tẹlẹ̀ mú yẹ lórí nǹkan tẹ́nìkan ṣe lọ ètò bá hàn síta ń bẹ̀ ó fún ní nàṣíhà ètò ọba hàn síta tọ̀ kọ́nà ọba kọ́ tó àsọ́nà hàdà wà nà. wàtíbáàì ọ̀rọ̀tì mùsùlùmí. wọ́n máa ń kọ̀ fún ìmọ̀ wá ìkọ̀kọ̀ àléébù ọmọlàkejì ìmọ̀ wa ká òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ó ní ọlọ́wọ́n bá ṣe ní èèwọ̀ ká máa tójú bọ ilé nílé ká máa tójú bọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ láti gbé síta eléyìí ó wọ́pọ̀ láàrin àwọn obìnrin tó wípé gbogbo ibi tí wọ́n bá lọ tí ń bá ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n bá ti kóra wọn jọ papọ̀ wọn ò ní kankan tí wọ́n máa sọ ju wípé ọ̀rọ̀ ọ̀nù lé ní lílọ. aburú ńlá ni ẹnìkan èyí ṣe léyìí kásìrì rẹ̀ ó bò láyé àti gbangba àjọ gbẹ̀ndẹ̀ alikiam lójúṣẹ́lá sallallahu alayhi wa sallam ló fi máa ń ṣèkìlọ̀ lórí rẹ̀ wípé ẹnikẹ́ni tí ń bá ń tojú bọ ìhòhò ìkọ̀kọ̀ eníkọ̀kọ̀ ká láti tú wọn síta bọ́ bá wà nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ gan àṣírí rẹ̀ ò ní bò kọ́lọ́wọ́n yà wáyà bẹ́ẹ̀. لأن ذلك يفسد العلاقات الاجتماعية. نعم torí gbogbo ń tà ń sọ yìí yìí máa ba àjọṣepọ̀ nínú àwùjọ yìí máa bàjẹ́ yìí máa bàjẹ́ ojútọ́ wàá máa fi wo ọmọlàkejì rẹ nínú ẹ̀sìn kò ní í jẹ́ ojú ọmọ àyà tí wọ́n fẹ́ ká fi wúra wa torí pé ó ti máa roko ó ṣe báyìí ó rò báyìí ó mú báyìí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí omi ò ní rí bẹ́ẹ̀ omi lè ní aslu káfíkún yọ wá tàkà àṣetán làwọn ti là á yọ wá lò ó ní àwọn irinṣẹ́ rẹ̀ tí ó fi ṣe kí ni tí ó fi wú àwùjọ tí gbòǹgbò tí gbòǹgbò torí pé gbòǹgbò àwùjọ oníkíni káfọkàn tara wọn tán tí ìfọkàn tara ẹni tán tí ò bá ti sí láwùjọ ọyìn náà nílá ọyìn náà ilé rọjò aburú ńlá ni náà. wọ́n yóò fẹ́ràn tó bẹ́ẹ̀ ní ikhwan. yóò wá fọ́. àárín àwọn ọmọ ya nínú ẹ̀sìn. wa yazra'u al-fasad. yóò wá gbin aburú sórílẹ̀ nígbà tí wà á tọ́ ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn ẹ̀ ọkàn ẹ̀ nífọkàntara ẹni tán ẹ̀ trọ́sítara yín ẹ̀ gbára yín gbọ́ ojú tẹ̀ ń fi